وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اليوم كنت يا دكتور انه شعبان الجماعة حتى يدور على يدور حتى يتمتع به معرفة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته. في عمل سليمان الله إله الليل. في نازل عليه kí ni àwọn ọ̀rọ̀ tó wá ọgbẹ́ni ló ń bẹ̀ lórí náfìlà òun àti wípé bóòlù àti ṣe náfìlà òun mélòó ìgbà bóòlù ìlọ́lá tó ń bẹ̀ fún. حديث في عقل قوله حديث في حديث أبي هريرة رضي الله عنه النبي صلى الله عليه وسلم سئل أي الصلاة أفضل عن أبي هريرة رضي الله عنه يرفعه قال سئل أي الصلاة أفضل بعد المكتوبة وأي الصيام أفضل بعد شهر رمضان فقال أفضل الصلاة بعد الصلاة المكتوبة الصلاة في جوف الليل وأفضل الصيام بعد شهر رمضان صيام شهر الله المعروف kọ́lọ̀ àti àlọ́bìsọ̀lá àlọ́sọ̀lá àrí ìkòkòrò wọn kàrà. wọ́n ní wọ́n di òṣìṣẹ́ ọlọ́run lẹ́yìn pé ìrọ̀rùn wọn ló ṣe ní àjùlọ ọ̀la lọ́dọ̀ ọba àdẹ́dà lẹ́yìn ìwọ̀n lẹ́yìn. ààwẹ̀ wo lọ́lọ́lá jù lẹ́yìn àwẹ̀ ọ̀rọ̀ lórí àlérò lọ́lọ́lá jù lẹ́yìn ìwọ̀n lẹ́yìn ìṣọ̀lá tó ìjẹ́ òfin lẹ́yìn ìrun tá a bá dé láàrin ìlú ẹ̀rí kò kọ̀ọ̀kan wáyé pé lẹ́yìn aláàánú ọ̀rọ̀ àwọn akọ́tún ẹlọ́kọ̀ọ́kùnrin àsìkò táwọn èèyàn máa ń gbàgbéra rẹ̀ tọ́lá tó kò sí èèyàn máa ń fara kalẹ̀ ní owó rẹ̀ jù láti ṣùgbọ́n ìlú tí èèyàn bá fi láàrin gbogbo orí òun lọ́lọ́ láyé lẹ́yìn ìwọ̀n rẹ̀ mo ti dájú pé àwẹ̀ tó lọ́lá jù lẹ́yìn àwẹ̀ Ramadan àwọn náà ní àwẹ̀ tí èèyàn gbà ní oṣù àwẹ̀ wọ́n ní àrọ̀ àwọn ẹgbẹ́ yẹn gbà lọ sọ lọ́wọ́ oṣù àrọ̀ oṣù àkọ́kọ́ nínú tẹ̀rẹ̀tì nínú oṣù òkè òun ni ọlọ́lá jùlọ nínú àwọn àwọn ẹ̀ka ìgbà lórí àwọn ẹ̀ka ìgbà. حديث عبد الله بن سلام أما حكم رسول الله صلى الله عليه وسلم استشرفه الناس فقال فقالوا قدم رسول الله صلى الله عليه وسلم قدم رسول الله قال خرجت في من خرج لما رأيت وجهه عرفت أن وجهه هذا الوجه فتاة وكان أول ما سمعته يقول يا أيها الناس أبصوا السلام وأكرموا الكرامة وصلوا لأرحام وصلوا والناس وصلوا والناس نيابة ẹ̀rì bá sọ fún wa wípé ìyáàmù láìlè tá a fẹ́ mẹ́rin bá a fẹ́ sọ nípa ìní àjòyọ látọ́wà ẹ̀rì nínú látọ́wà kan náà ni a fẹ́ mẹ́rin bá yìí. hadith abdullahi bin sallah wọn nígbà tí òṣìṣẹ́ ọlọ́run dé madina àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní náà alùpùpù nẹ́gà wọ́n ní kọ́ bí mọ́rọ́ sọ̀rọ̀ lọ́wọ́ ìdíje ọlọ́run àti dé ìdíje ọlọ́run àti dé. afá ní mi jáde nínú àwọn tó jáde jọ yẹn ìgbà mo rí ojú rẹ̀ mo mọ̀ pé iwájú bí mo yìí kì í sọ pààrọ̀. Hmm. ó lákọ̀ọ́kọ́ ohun tí mo gbọ́ ní àdébì sọ jọ ni pé ẹyẹ yẹn afúnṣàlà ẹ máa fún sálámọ̀ sálámọ̀ kì í sẹni tá a bá mọ̀ nìkan là ń àtẹnidé yẹn mọ̀ àtẹnidé yẹn mọ̀ èèyàn sàlámù kù ẹ máa fọ́n sálámù kà bóòlù àti fọ́n sálámù kà jàmá kò fẹ́ jù wà sálámù ọdún fẹ́ dìde wà sálámù tó bá pàdé ẹnìkan níwájú ilé ó sálámù ẹ̀yìn ilé yẹn ẹ̀yìn ilé nìkan gan náà ni ó pàdé ẹ̀ rẹ̀ wà sálámù ó lò tó bá fẹ́ bí ọ̀sán ilé yẹn wà sálámù ó tún bá fẹ́ bí ọ̀sán ọmọ ẹgbẹ́ yọ̀ǹda jẹ́ ọmọ ẹgbẹ́ ìdílé ọ̀sán òkun lọ eléyìí ní ìṣá ọ̀sán ẹ máa fọ́ sálámà wọ́n á tọ́ inú tọ́ a sì fún ẹ̀jẹ̀ àpèjẹ súnà fún ẹ̀jẹ̀ kan lára súnà ìmọ̀ sí àwọn súnà tá ti tàbí láwùjọ wọn tí ọ̀fẹ́ wà wáyé mọ́ àfi láwọn ọ̀nà sábà kọ̀ọ̀kan bí wọlé mọ̀tò ọ̀f bí àlàáfíà kọ̀ọ̀. lẹ́yìn rẹ̀ àfi lábá tó sílé àti èèyàn náà lẹ́yìn rẹ̀ kò fẹ́ fọ́mọ̀. àti máa ń sàlejò náà a máa ń sàlejò <clears throat> láwọn ọdún tí wọ́n ti máa ń sàlejò láwọn mí ń sàlejò tí wọn wọn gbé oúnjẹ pamọ́ ní sàlejò bá dé. Hmm. ṣùgbọ́n àpèjẹ́kẹ̀ wáyé láì jáde ní mọ̀lẹ́sà bàtàwà kò wọ́pọ̀ kò wọ́pọ̀ gbogbo aládé máa ń sọ pé ẹjẹ́ àìyé súnà tó fi ń kú láwùjọ ẹ̀jẹ̀ káyè ọkàn sọ pé kọ́ dá gbogbo àwọn àtàwọn sí mọ́tò bí láìlé ní ọ àṣàmẹ́ ọ. láì sí mọ yóò ká wa náà tàbí kò dẹ̀ wọ́n kà wá. ìwé àṣà èèyàn ń rẹ́ǹdì bẹ́ ọ ẹni ọgọ́rùn oúnjẹ alẹ́ abẹ́ni fífì oúnjẹ alẹ́ ọba àti oúnjẹ àárọ̀ náà wà á tọ̀ ẹ́ mi tọ̀ á. àtọ̀ ẹ́ mi tọ̀ lè jẹ́ fún ẹni sí i nítorí pé ayé ọ̀rọ̀ bá dé láwùjọ àwọn ìjà àmùsùlùmí di màkùrọ́lá ìfúnyà lóúnjẹ ẹni débi ń pa tó débi ń pa padà sí lóúnjẹ bí ọmọ òrukàn tó jẹ fámìlì àwọn mìsì náà ìdá mọ́tòlọ́lá àbálá ìní ó ti pa ìní sísọ rẹ̀ ilẹ̀ rẹ̀ ẹ̀rí tó nípa bẹ́ẹ̀ ó lè jálá ìlú sì lè jẹ́ ẹni tó ní náà wọ́n bá dẹ́kun yẹn bá tó jẹun ní owó òun ti pàtàkì èèyàn gba ènìyàn bó ti mọ̀ nítorí pa níbi sọ̀lá àti láti pé tí wọ́n bá pè mí ìlàkùrọ̀ lájà wọ́n bá ní wàá já fẹ́ràn àdáhùn ọmọ ẹgbẹ́ ọ̀gọ́gọ́ wàá pè mí à nítorí adìẹ bílẹ̀ fẹ́ràn ìpọ̀ lẹ́sẹ̀ lọ́pẹ̀ méjì àwọn ọ̀gá bẹ́ẹ̀ bákan náà wọ́n pẹ̀lú ẹ̀sìn máa fi wọ́n dà sí ya háàlì ni wáwù yẹ wáwù háàlì ẹ máa ṣírun nígbà táwọn èèyàn bá tún lóòrù níbi o tẹlifóònù àlìjẹnẹ tàbí fẹlẹ ẹdẹ wà lìjẹnẹ pẹ̀lú àlàáfíà ìjàmá àwọn ọ̀rọ̀ yìí tó pọ̀ mọ́ra wọn ni ó gbọ́dọ̀ tó ká kó òkú kan lẹ̀ ó gbọ́dọ̀ tó kán. má fẹsẹ̀ kò tó gálẹ̀ ọkùnrin gbàlámà kàkó tó wà lẹ́ rí ládáì ọkùnrin yẹn ló yẹ kó tó wà rí ládáì ọ̀dà àwọn lẹ́bí pọ̀ ọ̀sìn lòlẹ̀ àkàmù ìjẹ̀rẹ̀ tó wù yẹn tẹ̀sí dáwọn lẹ́bí pọ̀ ọ̀sán lò tẹ̀sí wọn náà sì yá gbogbo àwọn tí ní ẹ̀ papọ̀ ni àwọn fìsọ́ọ̀lù ilé yóò ṣe ìyóò bákan náà eléyìí tí bá ń tọ́ka sí ń tọ́ka sí àjẹ́ ń bẹ fún ìyáàmú lẹ́yìn. حديث علي بن ابي طالب رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم ان في الجنه غرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها علي بن ابي طالب رضي الله عنه wọ́n lè dùn ọ̀rọ̀ ọ̀la rẹ̀ fún náà sọ pé ènìyàn èyí jẹ́nà ti wọ́n bá dáwọn fọ́ọ̀fà àwọn yàrá kan wà nínú àlè jẹ́nà. Túrọ̀ gbogbo náà. Ó fi gbogbo rà rọ̀ ìgbòkó nínú. A máa rí ìta rẹ̀ nínú rẹ̀. Ọ̀gbọ̀gbọ̀ náà ló dúró nínú. A dẹ̀ máa rí inú rẹ̀ níta rẹ̀. فقال إمن هي يا رسول الله قال لي tó fẹ́ kówó rà wà dẹ̀ tí máa rí láti tàbáyì hmm. hmm. ní ọjọ́ tẹni tí bá ń sọ̀rọ̀ dídùn jáde lẹ́nu. At'ama at'am. At'ama at'am. Ó fi ẹ̀gbẹ́ àti ká máa sọ̀rọ̀ dáadáa. Hmm. Àkọ́kọ́ ọ̀rọ̀ dáadáa jàmá, òun náà ni zikrullah subhanahu wa ta'ala. Ìrántí Ọlọ́run, àkọ́kọ́ ọ̀rọ̀ tó dáa nìyẹn. Gbólóhùn la ilaha illallah wahdahu la sharika وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله أقرأت الدانية أمرت وعلوكين لمن أطاب الكلام أنا في بان صورة الدع وأطعم من صورة الدع هنا الأمر بالمعروف والنهي والنهي عن المنكر ìpàṣẹ dáadáa àti pé ẹ̀kọ́ nípa ìbàjẹ́ àwọn ọ̀rọ̀ dáadáa nìyẹn. bákan náà wà á tọ́ àwọn tọ́ à àtúwìlẹ̀. wà á dá máa súyà. ẹ ogún ni ó jẹ àdá máa súyà ogún àtẹ̀rà máa wẹ̀. yàtọ̀ sí àwọn àfa aláwẹ̀ tí wọ́n mọ̀ lọ́dọ̀ ọdún wọn. Hmm. wọ́n lè lẹ́nu àfa aláwẹ̀ ìgbà àwẹ̀ kan fi ròyìn àwẹ̀ jíjẹ àti owó làwọn àfa àti máa ń gbà àwẹ̀ náírà. Hmm. Gbàrọ̀jà bọ̀. Lọ́ba ọjà bọ̀ lọ́ba ṣàrà àti ẹ̀gbọ́n tó ṣàrà. Nítorí pé nígbà wọn lọ sọ fún Ànábì Sùnlá Àlùfúnlá fáwọn èèyàn kan gbà àwẹ̀ ọjà. Nítorí tí ọlọ́run fi dáhùn ní pé ayé àwọn á ń làwọn wà ní ẹ̀rí pé alùpùpù aláwọ̀ lòdùn táwà ìpè bá kàṣẹ hó ẹ̀yà ọkùnrin lòdùn náà ṣòro àjù oṣù kan tó ti kí àwọn èèyàn ti kí ni wọn wọn a máa kọ́ ló kọ́ ra pa rẹ̀ wọn mọ̀ fẹ́ ìbádà tó sì yá wọn bẹ́ẹ̀ dáadáa ẹ̀yìn náà wọ́n jàdá wọn Ramadan ń bẹ láàrin lọ́jà àti Ramadan ẹ̀rí. Ìjọ náà bá gbogbo ọmọ ìwà wàhúwà ṣẹ̀fọ́rọ́. Sọ̀rọ̀ bá òní ìlú ìlànà ìlà ọ̀fìn àdàbí oṣù kan. Fẹ́ gbogbo iṣẹ́ ẹ̀dá báyìí wọ́n máa gbé lọ sọ́dọ̀ ọba dẹ́dà tí mo gbàgbà láyé. Wà á ṣe àdéyọ́ nípa àmàlí wà á nà sọ́ọ̀rọ̀ àdéyọ́ sùn láàkàlà èyí ó gbìyànjú kó jẹ́ àwẹ̀ tó ní náà sùn bí wọ́n àwẹ̀ bàbá tó ní náà sùn pẹ̀lú pé ìyàwó àyíká ọ̀dọ́dọ́ àyíká ọ̀dọ́ sálámọ́ kọ́dà ẹnu wọn sọ pé ọba gbogbo ẹ̀ náà wọ́n ní ọba gbogbo ẹ̀ láàbí díẹ̀ lọ́fẹ́ fàwọn èèyàn ní náà sùn ìdílé yẹn gbá àwẹ̀ náà sùn alimuhamadu àwọn ẹ̀ka fífọ́ sí fífi ìgbésùn ìgbé ìdàgbà lẹ́bi ṣùgbọ́n yàtọ̀ síbẹ̀ lọ́jà àfa aláwẹ̀ àwọn ẹni tó lè fẹ́ ìkẹ́ ń gbáwẹ̀ dídí àlọ́ ọ̀rẹ́ fúnfún àbí lọ́nà ìgbìgbì kọlẹ̀ lọ́rùn pé wọ́n gbàgbọ́ lọ́jà kù tán wọ́n tó fi ṣàbá ń tẹ̀lé wọ́n tó wá sọ̀rọ̀ ọ̀dọ́ tẹ̀lé lọ́wọ́ àwọn wọ́n àwọn onínáìtì àdáwọ́ súyá àwọn olóògùn náà bàtàgbára rẹ̀ ká fẹ́ẹ̀rẹ̀ ìlú àkọ́tọ̀ súnà ọ̀tẹ̀ra wọn ọ̀sọ́lá ìlà ìlú ọ̀nà súnìyà ọ̀nà súnìyà ó dẹ̀ sí olóògùn nígbà táwọn ọmọ ẹ̀sìn sùn. ẹ má jẹ́ wà lórí kíni àjùlọ láti bẹ fún ìyá ọmọ lẹ́yìn lẹ́fìlà táyẹ̀ lóru. أجل láàánú ìta tó sọ náà ni pé èèyàn ń wo àwọn yàrá kan náà lè هذا pé kí á حديث عمرو بن عبد الثابت أنه سمع النبي صلى الله عليه وسلم يقول أقرب ما يقول رب من العبد إيجاب الليل الآخر أي استطعت أن تكون ممن يذكر الله بتلك الساعة فقل. أي عمرو دون عرب سادة أتمنى بابا لي بخطبة عليه قالوا الله تعالى صلى الله عليه وسلم تبارك أقرب ما يكون رب من العبد يباتي إلا دعما سمعوه في جوف الليل الآخر يعني بوضوء كين فإن استطعت أن تكون مما يذكر الله في تلك الساعة فقط tí wọ́n bá lágbára tí wọ́n á jẹ́ ẹ̀kan lára àwọn ẹni tó máa ti lẹ́sílà ní táìmù yẹn ṣùgbẹ́. mo sọ fún wa nínú ìbánisọ̀rọ̀ ìsúnmọ́ àlẹ́ ni pé irú àkókò yìí náà ọ̀tún bákúlá àsìkò kọlu kọra rẹ̀. orí ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn máa bí ìsìnkú o lè jẹ́ wàhálà lọ́fà o àti ìsìnkú lásìkò yẹn kíkọ́ kí ni wàá dìde ńgbà yẹn? Ah, ìyẹn ti di wòlé ọlọ́run ni àti àtijọ́ wòlé ọlọ́run ò ní rárá èsì kó ti ìgbà bá tó mú tẹ̀sùbá tọ́wá ti la ilaha illallah tó ti fẹ́ fẹ́ pa òun lójoojúmọ́ òjì ọjà fún iye ọjọ́ kan lóòótọ́ fẹ́ di wòlé ńlóbi di wòlé mi ọ̀sẹ̀ ni ọlọ́run gbà ọba lè gbìyànjú ní àárín gbogbo orúkọ kẹ́yìn láti ṣe náfìlà. Ah, àwọn súnmọ́lọ́ ọ̀rọ̀ àgbà yóò gbà ní àti ìgbìmọ̀ yìí gbogbo ilé iná àti tí bá ń tọ́ka ikú ń tọ́ka lórí àjùlọ láti lọ fún kìyà mọ̀ lẹ́yìn ọmọ ẹgbẹ́ ń gáfà yóò mẹ́rin bí kìyà mi lẹ́yìn takọrọ́bù yìnbọn àbí kábọ̀tọ́ yẹ kọrọ́bù ilẹ̀ ìka àrọ́bù pẹ̀lú kìyà mọ̀ lẹ́yìn ó sì bẹ̀rẹ̀ tọ́lọ́mọ̀ bá máa súnmọ́ ọ̀dẹ̀ni ọlọ́run ó dìbò ní ọlọ́run. Hadith àbí ìfẹ́rọ̀ ní ìkúrẹ́. Qala Rasulullah sallallahu alayhi wa sallam, rahim Allah rajulan qama min al-layli fa salla wa ayqadha imra'atahu fa sallat. Ó ní ọlọ́run kọ́ bá ń kí arákùnrin kan. Ó dìde lóru, ọwá kírò. Wa ayqadha imra'atahu ó sì jíyàwó rẹ̀. Ẹni tí mo sọ níbi ìbánisọ̀rọ̀ tó tó bá wà lẹ́yìn. Ibi oorun obìnrin máa ń pọ̀ sí tọkùnrin lọ. Oorun àwọn kéèké máa ń pọ̀ sí ohun àgbàlagbà lọ. Lórí ẹgbẹ́ ọmọ ọ̀nà àti ọ̀bọ̀rọ̀ ọ̀dọ̀ lọ wáyé nípa àdéhùn tá a mú wá àdéhùn tó sọ láti bẹ fáwọn àǹtàdé. Nípa wípé ìjíṣẹ́ ọlọ́run fẹ́ kó tó wá sí ìṣáà ìfún ọ. Kó o lè sí ọ̀rìn sí àdéhùn ìgbà olóṣù mọ́ wọn sọ̀rọ̀ wọn sọ̀tọ̀ ní pé náà wọ́n ní sà wọ́n sì bù yàtọ̀. àwọn obìnrin ti sùn àtọmọdé aláwọn obìnrin kúndùn oorun a máa sùn náà ẹ̀rù tó máa sọ ní jùmọ̀ àgbẹ̀ àmọ́ bọ́yá sẹ́ ilé tí wọ́n máa ń ṣe ní máa ń fà àtàwọn ọmọ kó bẹ́ẹ̀ jókòó ń bẹ́ẹ̀ tọ́lásìkò tí èyí obìnrin ń tọ́mọ jù àsìkò àdọ́nẹ̀ àsìkò tó lè kẹsẹ̀ bèso tí ó fi ọ̀bẹ ya ọwọ́ àsìkò tó lè kó lù kòtò àsìkò tí ó kò mọ́lẹ̀ tápá ọ̀dà tẹ́sẹ̀ ọ̀dà àsìkò àdọ́nà ẹ̀mí ẹ̀rí mbọ́lá tí a lọ òun ni wà áìkọ́ ọ̀dọ́mọ́lá àti ọwá tí a wúrẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó àti kìnnìún náà ṣe فإن أبت رش في وجهها الماء تقول يا بقى قجالة فيه دام نزعن تنطور رسولا أو عوام الدلوج رحم الله امرأة قامت من الليل فصلت وأيقظت زوجها فصلت ṣùgbọ́n àti máa ń rí àwọn ẹ̀ta ọlọ́run náà àwọn ènìyàn ọlọ́run náà àwọn obìnrin ẹni tí mo ti máa ń sọ fẹ́ ìlú obìnrin tí wọ́n náà bá bẹ́ẹ̀ bí ẹni ọlọ́run wọ́n jẹ́ ẹni ọlọ́run gbogbo ìgbà tá a bá ti ń ṣèbánisọ̀rọ̀ nípa hàdìmẹ́sù ọ̀dẹ̀ ọlọ́run àníhá ẹgbẹ́ ìyá mọ́ríà àrífà máa ń mẹ́nu bá pé ẹni ọlọ́run rẹ̀ hàdìmẹ́sù ọwọ́ bí ẹni ọlọ́run kalẹ̀ títí mọ́ríà mọ́ríà náà ẹni ọlọ́run lòun náà bá tún bí ẹni ọlọ́run tó nígbò fún kalẹ̀ títí nàbẹ́lá yàrá ìgbà àbẹ́jù لأن الله لا يضيع أجر المحسنين وبين لغة الجاهل بباي الله لك لا دار العالم وكان أمو يا ọbẹ̀ sí ní sọ fún mi nípa ọwọ́ bẹ̀rẹ̀ sí ní ròyìn àwọn ọmọ tó bàbá yọ sí àwọn tó ní pé wọ́n ti gba dọ̀tòrà nínú mímọ́ ọkà wọn bí ọmọ ọ̀ká wọ́n á bẹ̀rẹ̀ bó làwọn ọmọ yẹn ti jẹ́ ó ní yàkánná ìlú mọ́ à síyàwó kan wọ́n kí síyàwó kan ròyìn yá àwọn ọmọ yẹn fún mi ọ̀nà ẹ̀yin obìnrin lẹ́rí owó ẹ lọ ẹ palẹ̀mọ́ ọjọ́ wájú àwọn ọmọ yìí obìnrin tí bá ń jọ́kọ́ máa gbérí sí wù lọ́rùn tọ́lọ̀mbá fẹ́ lọ́mọ ìrọ̀ obìnrin obìnrin tọ́kùnrin ọmọ àmìrí báyìí fẹ́ hà ah, ah, ṣe yìí tán ìwọ̀ kìíní àti ah, sínà ìwọ̀ kìíní burúkú yìí tó ìpín gbogbo ayé tiẹ̀ bó ti dá ìwólẹ̀ bó ti dá wà lálẹ̀ bó dá pẹ̀lú kékeré òun lèyàn ti wá fẹ̀ fún báyìí kí yẹn wá rí ẹnì kẹ́kọ́ lọ tọ́ yẹn nígbà tí yẹn bá dé lọ́wọ́ gbé yìí dáwọ̀ tó yẹn lè ṣe pé yẹn lè fún yé pé ṣépè ni ó tẹ̀lé wọnú sàárè báyìí torí sọ́wọ́ tí ó fi dùn yẹn ló dùn yẹn dé egun o pé à tó bá sì ṣe ń tó lọ́la palára ọmọ tó torí bẹ́ẹ̀ agbìyànjú bò láàárín ọ̀sẹ̀ níyànjú fọlọ́n kó tó bá ń fẹ́ obìnrin kan ọbẹ̀ ẹgbẹ́ máa ń já tó dìjẹ́ ń gbà mí ó dìde lórí ó kírun àbá bẹ́ẹ̀ mi ti ń sùn lọ́wọ́ ti làjẹ́ ọ̀ṣọ́ ni àìkọ́dọ̀ zọ̀ọ̀dà ọba jí ọkọ̀ ọkọ̀ náà bá kírun فإن أبى رشد وجهه الماء ọba àwọn obìnrin lójú ọdún ọ̀pọ̀pọ̀ dáadáa hmm. ọmọ ìyẹ̀kẹ́ lè ilé alábàríkà nílé hmm. hákàdá yẹ̀kúnù àbí hákàdá yẹ̀mbágí àdìyẹ̀kúnà ọ̀bá ìfẹ̀ ìmọ̀sùn hmm. bó ti yẹ kí lè mùsùlùmí obìnrin gẹ́lẹ́ òun ni tó fi bá máa gba ìbádà fúnra wa ni. ẹ̀gbọ́n orin Abu Hurairah radiyallahu ta'ala anhu wà àgbọ́ wọ́n nílé wọn lásùgbọ́ òfin tó kò ní dá fún ẹfìlà. ẹjá ní òjé ní ìtura ní orílẹ̀ táwọn eléyìí bá ti ń parí àwọn eléyìí ọgbà táwọn ọkọ̀ bá ti ń parí wa hakaza lásùgbọ́ òfin. Umar bin Khattab radiyallahu anhu tẹ́wọ̀n báwọn ni wọ́n mú kìyàmù láìlì wọn mú léré asùnkà jí kásẹ̀sẹ̀ mẹ́fílà ọmọ ọmọkàn tọ́bọ̀ ọdí ọlọ́wà ni wọ́n mú léré àgbọ́mùsí ọlọ́m̀bẹ̀ èkó tó mú léré ni ó ní mú léré ọ̀rọ̀ gidi ni ó àbákì ní àwọn máa ń kí wọ́n bá fẹ́ sùn yẹn wí sí ìdí wọn tẹ́wọ̀n náà mú léré ọlọ́run mú lọ́rọ̀ gidi ni lábẹ́ẹ̀bẹ́ ọmọ ọmọkàn tọ́bọ̀ ọdí wọ́n á lọ sí àwọn aráàlú ọba ọyọ iná dídé yọba bá ta ọ̀rọ̀ ọba dẹ́dà tó ní wà mú àtìlẹ́kà bí sọlá ọ̀gbìn àlẹ́ ìta láàdá abẹ́ka rẹ̀ sọ náà nà lóka wọ́n là á fi bá tó lé tàkùnà. Fara lé rẹ̀ láti mọ̀ kí ọ̀. Àtẹ̀yẹ lèmi ti mú sẹ́ yìí o. Wà sọ́bìrì alẹ́ àtẹ́rẹ́gbẹ̀ lù wọ́n ẹ̀ sì dìde ẹ wá sí òun yìí ẹmọ̀ fún ìṣe bẹ́ẹ̀ lẹ́lò tí ọlọ́run làwọn náà máa ń ṣe wọ́n bá dáa ní orun báyìí wọ́n sì lọ sílé ọkọ ọmọ wọn ẹ̀yin ará léyẹ dìde ẹwà ṣùn nẹ́bílà ní o ẹgbẹ́ tọmọ wa bá lọ́kọ àníkọ́gbó ti lọ nínú àtún máa tábà rẹ̀ ẹ̀sìn rẹ̀ tọ́lúfẹ́sì òmìnirin bá ti pẹ́yọ ọkọ̀ nígbàdùn ẹ̀kùn níbí mọ́ gidi tẹ̀gọ́rọ̀ méjì mọ́ tí ẹ̀sìn obìnrin bá ti pẹ́yọ ẹ̀yin obìnrin alájẹ́pọ̀ wọ́n dojú fúrú jẹ́ ẹni ọlọ́run olóró ju gáàsì ní pé ẹ̀yin tẹni àti dáríò ọlọ́run ní kí wọ́n bọ̀rọ̀ ẹlòmí ilé ìfẹ́ máa jẹ gbogbo ẹ̀kọ́ tó bá yá pa bá ọdún lè lọ bá ti bá yọ́ dàlejò tẹ́sì bíi ti pẹ́yọ ọkọ̀ òní gbádùn rẹ̀ ọmọ rẹ̀ ní òsì wúlò tó torí bẹ́ẹ̀ ilé dáadáa nílé yìí ọkọ jí ó jíyàwó ìyàwó jí ọjọ́ kan ẹ̀rì bí àdúrà kẹ́nà làbẹ́ sọ̀lá àtàlásì kan kí làdúrà yìí dá àlàhùmọ́ bí rọ́ọ̀kà ọ̀tọ̀ ọ̀kẹ́ fún wọn kọ́nà ọ̀kọ́ bá ní kí àwọn méjèèjì ó sì yẹ kí lè wá rí nìyí báyìí a ti wà lórí àjùlọ láti bẹnu kìyàmù lẹ́yìn kìyàmù lẹ́yìn ní sàbàbọ̀ rahman Ah, ìmọ̀ bẹ́ẹ̀ ń lé ìmọ̀lẹ̀ hmm. ẹ̀rí pé alákọ̀ọ́kọ́ àdìkọ́kọ́ kan fún wa ìkìyàmọ̀ lẹ́yìn ní sábàbù lòkó ìjẹ̀nà ìkìyàmọ̀ lẹ́yìn ní okùnfà ní gúúsẹ̀ tí wọ́n fi wọ ìlú tó dáa jù náà lòjánà gbogbo àwọn kìnìún ẹ̀rín rí wípé kí lórúkọ rẹ̀ àwọn àjọ láti lọ fún ìkìyàmọ̀ lẹ́yìn ìkẹta ìkìyàmọ̀ lẹ́yìn sábàbọ̀ bá máa okùnfà téèyàn fi rí ìfẹ́ téèyàn fi rà ní ọlọ́run. Hadith Abi Sa'id قال قال رسول الله صلى الله عليه وسلم من استيقظ من الليل وأيقظ وصلى يا ركعتين جميعا كتب من كتب من الذاكرين الله كثيرا والذاكرين. أبو سعيد الخدري رضي الله عنه

ẹgbẹ́ fúnra yín lọ́rọ̀ bọ̀ agbọ́dẹ̀ máa wí tiẹ̀ lọ ìgbẹ́ yẹn wà lọ́jà ẹgbẹ́ iṣẹ́ àwọn obìnrin nìyẹn tó àwọn méjèèjì lẹ́nu wọ́n kò kó jíṣẹ́ ọlọ́run sọ̀lá àtàlọ́run sọ pé mọ́nísítà ìkọwà mìnàlá yìí ẹni ó bá jí lóhùn wà ayíkọ̀dọ̀mọ́ra àtá ọwá jíyàwó ẹ̀ ọ̀sọ́lá yá ọlọ́kà àti ìjẹ̀bí ààrùn wọ́n bá dìjọ kí ṣùgbọ́n mo ní ìyàwó ẹ̀ máa dó mo ní ìyàwó rẹ̀ máa dó ní ó dó lẹ́yìn ni ohun tẹ máa bẹ̀rẹ̀ nẹ́fílà mi àwọn àìsẹ́ ìdẹ̀ẹ̀dẹ̀ tẹ́lẹ̀ ni ò sí ìtòrí ẹ̀dù bẹ̀rẹ̀ nẹ́fílà mi àìsẹ́ ìmọ̀ bó ti jẹ́ tọ́bí ti fara kàn mí báyìí mọ̀ bí pé máa ń ṣe mí máa ò lè jọ fara kàn ẹ̀fì lè ṣe nẹ́fílà yẹn tó dáadáa ó jíyàwó ẹ̀ ọ̀tọ́ là yàrá káàkiri ìjìyàwó wọ́n jọ kíráka méjì lápapọ̀ tó sì bá alẹ́sìn ọ̀hún ní kíni ọ̀hún náà ibò alifa tó sì bá wọ́n pa àwọn méjèèjì nínú ìgbà kiri lọ́wọ́ àkàtìyọ́ káàárín àwọn ẹni tí wọ́n ti ọlọ́wọ́ ọ̀gá lọ́pọ̀lọpọ̀ lọ́kùnrin ọ̀gá àtàwọn tí wọ́n ti ọlọ́wọ́ ọba lọ́pọ̀lọpọ̀ lóde ipò tó sì ga lé léyìí. nítorí pé bí ẹ bá wà nínú àwọn tí wọn ti ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ lọ́kùnrin à lóbìnrin ìyẹn ti lẹ́kọ̀ọ́ sí ẹ̀lùmọ́ òfin ọ̀rọ̀ wọn láti ọ̀nà àwọn ènìyàn. ẹ bá lọ sí sọ́ọ̀tù ẹ̀ẹ́dà nígbà tó bá dé là ń sọ̀rọ̀ àwọn ìròyìn bíi mẹ́wàá pé ọkùnrin lé ní obìnrin lé ní. أطالع تلو والذاكرين الله كثيرا والذاكرات أعبت الله لهم مغفرة وأجرا عظيما سورة الأحزاب آيات آتتني وآتتني ها وأبقى ها 35 tàbí láti 33 ni wọ́n ti bí 36 ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí àyà ayẹ̀kú nílá àwọn ìkẹyà àwọn lágbára kẹrẹ àti sẹ́ẹ̀sì lọ ẹ̀kọ́ oúnjẹ ṣé tàbí fáìfì náà àbí tàbí tẹ́lẹ̀ àti fáìfì lọ ẹ̀kọ́ jẹ́ tàbí sẹ́ẹ̀sì ni àyà àwọn kánà ẹ̀rẹ́ka ayẹ̀kú nílá àwọn ìkẹyà rà tó wọ́n kà lè mọ́mìnà ọ̀là mọ́mìnà ìdá àfọ́dọ̀ lọ tàbí kí ni tàbí fáìfì náà òfẹ́ bẹ̀rẹ̀ ọ̀yẹ́ kí n sùn imú mẹ́rin tó ó ní wọ́n kàkọ́lé àwọn méjèèjì ìnà zakiri iná lọ àkẹtì rọ sáàrin àwọn ẹni tí wọ́n rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ lọ́kùnrin tí wọ́n sì tún rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ lójú àdẹ̀sọ wípé téèyàn bí níròyìn yẹn ẹnìyẹn ti níròyìn kan níròyìn ti mẹ́wàá tọba adẹ́dà sọ ìsàn tí ó sàn fáwọn ènìyàn wípé àádọ́lọ́rùn ọlọ́run ti palẹ̀ ó ti palẹ̀ mọ́ rẹ̀ fún àforíjì yẹ́nyẹ́ wọ́n á jọ nà ọ̀rìnmà àti ládàá tó kúrò bákan náà gbogbo eléyìí adẹ̀sí wà lórí kíni àjùlọ láti gbà fún kìyà mọ̀ lẹ́yìn mo ń wò pé ní tí èsì tẹ́lẹ̀ ó súnmọ́ ká bẹ̀rẹ̀ látòsí lọ ẹ̀jẹ̀ àmà àti látòsí lọ ó fi hàn pé kìyà mọ̀ lẹ́yìn ní sábàbù kiri o sábàbù àlùmọ̀ fìrọ́ والعجل العظيم لأن الله سبحانه وتعالى يقصد من قام في الليل من الذاكرين الله كثيرا حديث أبي ذر المثري أن رسول الله صلى الله عليه وسلم حدثك قال إن الله عز وجل يحب ثلاثة ويبغض ثلاثة قلت ومن قال رجل سافر مع قوم فارتحلوا حتى إذا كان من آخر الليل وقع عليهم القرار إيوه ما جوه يسيبوا منه بعد يسمع عليه كهوان متى كم بي رأيك أبو ذر نعو بعد يسيوا أقول لك أتفاقوا بلام وعشورة wọ́n wá di àbí ìgbẹ̀yìn ooru ooru ti dára wọn ògbé ọ̀nẹ́sàlù wọ́n bá sọ̀kalẹ̀ lórí nǹkan ìkú wọn. ọ̀dọ́rọ̀bù ìrò ó ṣe hìn. kálukú bá sọ orí nù. tó mọ̀ kọ́ ọmọ fàtàkọ́ hàrọ̀. bárakùnrin ṣe yọ́ dìde láàrin wọn ni ọba lọ sí mọ́ra. wọ́sọ́lá rọ́gùbẹ́tẹ̀ lillahi azza. ọwá kírun tó kí lẹ́ni tí ń sojú òkòrò sọ́dọ̀ ọba dẹ́dà ṣáná. ọ̀rọ̀ gùbẹ́tẹ̀ fi máa ń dẹ. ó sì nídìí ohun tó wà lọ́dọ̀ ọlọ́run. obìnrin hmm. tí a ti fi yàmù lẹ́yìn ìjàmá sábàbù muhabbatillahi subhanahu ẹ̀dá kan máa dé kìíní ìmọ́lẹ̀ okùn fàtẹ́yìn ẹbí nífẹ̀ẹ́ ọlọ́run tó bá fẹ́ fọ́lọ́ òun nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n sá máa ti nẹ́fìlà mi ó lè fọ́lọ́ wọn fẹ́ rẹ̀ wọ́n bá ń bá rí ẹ̀ tóun tẹ̀ wá tẹ̀ fẹ́ kó tán àwọn àǹfààní rẹpẹtẹ tí bẹ fún kìyàmù lẹ́yìn àwọn hadith rabi umama yìí al-Bahili radiyallahu anhu نبي أمة الباهلي عن رسول الله صلى الله عليه وسلم قال عليكم بقيام الليل فإنه ذاب الصالحين قبل وانا جيت الله صلى الله عليه وسلم فبي عليكم قد وهيهم بقيام الليل أما سنافل علوم فرنا في لون فإنه ذاب الصالحين قبله ìṣe sí àwọn ẹni rẹ̀ tí wọ́n ti ṣáájú yìí àti kìí sọ pọ́ bẹ́ẹ̀ látọ̀dọ̀ ànẹ́bí sọlọ́mọ́ gbogbo àwọn ẹni tó yà lẹ́wọ́ bá dẹ́dà pè ní ẹni rí ní àwọn àbíyà ọlọ́run lọ́gbọ̀ ọ̀káàrí mínà sọ̀lẹ̀hí ọ̀káàrí mínà sọ̀lẹ̀hí àwọn ànẹ́bí ọlọ́run ìṣẹ́ tí wọ́n ní nẹ́fílọ̀ àkọ́kọ́ ni àti tí wọ́n ní ẹ̀bá tí ń pe àǹtà mínà sọ̀lẹ̀hí ọ̀yà ni ohun tún ni ó bẹ́ẹ̀ fi súnmẹ́lẹ̀ dáyìí ọwọ́ náà bó dojúmọ́ lọ́n lọ máa ti lẹ́bílà lórí ìkẹta tún ní pé àwọn àìdá tó ti ṣe pẹ̀lú bá àbí lẹ́bílà orí ọlọ́run dẹ̀ ti máa parẹ́ àpapàbàrì ah, wà lè léyò mẹ́nìhàtún ànílẹ́s akọ̀ fún ni kò ní jíyàn dẹ́ṣẹ̀ ẹni bá ń ṣe lẹ́bílà lórí kò ní dẹ́ṣẹ̀ tó bá dojúmọ́ ẹ̀rì pé ẹni tó bá sùn látàlẹ́ báyìí tó fi dàárọ̀ tẹ́nìyàn ọba jù báyìí yóò jí ní kíni ọ̀kà láà òòrùn ọ̀bí ìsànà gbogbo ọgbẹ́ ẹgbẹ́ ìdíje sí dáadáa kọ̀ nílé ìṣe gbogbo láti dé sílé oṣù tẹ́rin wàhálà ọ̀bí ìsànà ẹ̀mí ẹ̀ máa sọ̀rọ̀ àti nẹ́bílọ̀ òun ló dáadáa rẹ̀ òun pé màmí ha tó àmì ètò òdíjì yàn dẹ́ṣẹ̀ ẹni tí òun nẹ́bílà lọ́nà tàbí ìsànná ẹni àmà dọ̀tí pàlàpàlà lọ́ máa ti sílẹ̀ bá mọ́ tí yẹn bá rí ẹ̀sìn kẹfẹ́ jẹ́ mùsùlùmí tó á di yóò tó tó lọ sí yẹ́nẹ́yẹ́nẹ́ lọ́sàn-án àbígbà kan ló ṣe nígbà lẹ́bí mọ́ ẹtù òkọ́ kọ́kọ́ béèrè béèrè ẹtì kìí àmúlẹ́rìí lónìí ojú ọ̀sán náà ní fọ́wọ́n ó tó bí ìjẹ́ rísì ìdíwájú ilé mi wọ́n sì ti ní ngégi yẹn dáhùn mi wọ́n ti ara fẹ́ wọ́n lé gidi báyìí à sí ìrírù kòkòrò náà rí láyé mi ó kàn ṣe pẹlẹbẹ mọ́ ara gi ó tún aníkọ́lọ̀ jù màá gbọ́wọ́ lé báyìí kẹ̀kẹ́ tẹ̀ jáde lára gi yẹn tó dàbí òun báyìí gbogbo kí ni ẹ sì wọ inú ọwọ́ mi lọ sí ìrìn ẹ̀rí fi wọ́wọ́ lọ dìísí àti ìmẹ̀kọ rẹ̀ àwọn apàkòkòrò náà kọjọ bí ewé ìrẹ̀jẹ̀ lọ́wọ́ nínú ẹ̀rọ rẹ̀ dìísí ibi sọ̀rọ̀ láti fi jọ márùn mo dẹ̀ tún fi ilẹ̀ rẹ̀ bí kí n kẹsẹ̀ tó máa wọ ọwọ́ lọ́wọ́ báyìí kí mo rẹ́ báyìí tó mo gbọ́rọ̀ yẹn wá ọ̀gá náà ara ilé rẹ̀ ní á ah, ṣẹ́sì sí kí láàárọ̀ mí wà ní ti á ah, ìdíje láàárọ̀ ọkàn rẹ̀ gbọ́dọ̀ máa balẹ̀ bí á ah, máa bá sí òní rí bẹ́ẹ̀ á kí èsì pé nǹkan tó lè tètè ká ọlọ́wọ́n sọ yìí àgàgà gbọ́dọ̀ àwọn òṣèlú má ti láàyè kàmá ní ìṣàkóso kan bíbí ti láàyè lẹ́ẹ̀dẹ̀ láyé tó rò máa fi ìṣẹ́ òun áwọ̀ ọ̀la fi sàmá ọ̀la sẹ̀lẹ̀ àdé akékeré lè já ẹ̀jẹ̀ ìjọ tó ọba tó yóò fi di ọ̀la tí ẹ̀bá tí rántí ìbẹ̀ lọ́wọ́ rẹ̀ ọba lọ gbogbo ọba ọgbẹ̀ tó fọ́ ọ̀rá ni, kìíní látàdé oníjà yẹn so nípa bẹ́ẹ̀ eléyìí tún jẹ́ àwọn àǹfààní tí bẹ́ẹ̀ ló kíni o ìyàwó lẹ́yìn tó bá jẹ́ mẹ́rin yìí nìka ó tó ó tó kádùá kó yẹ tẹ̀dá sálọ̀ ọ̀fà fà nẹ́bí ọ̀ hmm. ọ̀kan náà يعني حكمة فعلا صلى الله عليه وسلم فقصد حصى على النبي صلى الله عليه وسلم إحدى رؤياي أو يقول أمي أقول يتعرف بلا تدع الله بن عمر إنه أنت من لا لا فلا عرفت من دا عبد الله بن عمر رضي الله عنهما وكان ما على ذا دار في من لا أو أصفان فيه tí ẹ̀jẹ̀ yà wà lẹ́bí sọ̀rọ̀ àdìsínà ìjọba lẹ́bí wa sọ fún نعم الرجل عبد الله لو كان يصلي من الليل كيف يجوز له صلاه اه نعم الرجل عبد الله آه عبد الله يا ابو اه ọmọ dáadáa pọ̀ ni لو كان يصلي من الليل طبعا كان في نافله òní béèrè tí ọ̀kan náà ọmọ ìyá béèrè pé àlàáfà ẹni bá ń ṣe dáadáa tí ń sòdodo ó mójú tẹ́sí rẹ̀ aláàrẹ ní wúlò nígbàtí ọba ti ọ̀kẹ́ ìsáàbàbọ̀dí ni wọ́n mẹ́rin nígbàtí ọba ti fẹ̀sì fún ẹ̀sì fún akọ̀dẹ́yọ gẹ́gẹ́ kó nú ẹ̀sì ọkẹ́ lára pé ẹni rẹ̀ láàrin bá ṣẹ́rọ́ nínú wa ní òtútù alhamdulillah nígbà àwọn òkòyẹ kárí ń pa rẹ̀ náà nìyẹn ó ti dáadáa ọ̀pọ̀ tó kò láyé pẹ̀lú táwa ń rí ń ta jíjẹ́ ọlọ́run sọ̀rọ̀ àtàlọ́gbẹ́ náà ìmọ̀ràn rẹ̀ tòlú àbùmọ̀ mọ́ndàlá èèyàn jáde láì وكان عبد الله رضي الله عنه يصلي من الليل wọ́n ní láti gbà yẹn báyìí àfáwà abdullahi bin amar òfin láti lọ wọ̀n lẹ́ inú nǹkan tí ó fi fi ń sọ́bẹ̀ fún ẹ ọmọ bá máa ń fún ẹ lálàálá hmm. nítorí máa fi orú sọ́bẹ̀ fún ẹ òun ni kò kúnnù àìbáyà ìṣèlára orílẹ̀ yẹn bá ṣe rí làlá rẹ̀ ó ṣe rí ẹ̀dọ́tẹ̀ fa ògógóró sáńsì orú wá gbé lọ ó sùn sẹ́gbẹ̀ títí òun ní ọ̀lá la ó lè fi wí ẹni tó mú wàrà àbúkú mi zamzam ó ṣe nẹ́fílà tó fi rẹ̀ orú wá gbé lọ aláwọ̀ olè pásọ̀ tó fẹ́ ń gbá náà rọ̀ bí ìyẹn bá ń ṣe rí láàárín ó ṣe rí ó lè jẹ́ alábẹ́ ọ̀la àbálà tí wọ́n ó làkù ẹwọ̀n kí méjèèjì náà mọ́ sọ àlátẹ́yàn làkù yìí tí wọ́n ó làkù yẹn yọ máa jẹ́ yọ wà ní àwọn ìbẹ̀ṣọ́ ti sábẹ́ ìṣọ́lá àtàlátàlá ìmọ̀tòdàlá èèyàn tí àbùlá yìí ti máa máa ń fi ní àbílà lóru àbùlá ìmọ̀tò máa ń gbọ́ báyìí kò sọ pé wọ́n ti fi òkìlọ̀ ọgbọ́lọ́ ọ̀rọ̀ inú ìdẹ́jọ́ tó ayọ́ adúgbé àti kìyàmù láyé ìsinẹ́bílà lóòrùn yẹn bá ó ìsọ̀láàgì ọ̀dọ́jọ́ yóò wúlò fún ìjẹnire yẹn yóò sì tún ṣe fún lọ́wọ́ fún àlàdé yẹn wọn àlá àdéhùn mọ̀sálámà يقظ النبي صلى الله عليه وسلم من الليل ولد الله بعد جنوب هو يقول لا إله إلا الله هذا أنزل ليلة من الفتنة ولد الإنسان يقول لا إله إلا الله أعلى ترى تعباري وضيع على الغضب لا إله إلا الله يوم يقاري قاري كده جرى tó nǹkan tó dáa sáàrù yẹn mọ́ dá oúnjẹ́lá aláìlẹ́ tàbínẹ́lẹ̀ fìtínà. a iná wọn sọ̀kalẹ̀ lóru nínú wàhálà iná wọn sọ̀kalẹ̀ lóru nínú àwọn pẹpẹ ọ̀rọ̀ ibi táwọn sàdìrí sí aláwọn obìnrin máa ń sún sọ̀wọ́ àhíbàlì fòtọ́ àwọn tó wà nínú yàrá ìta ní ọ̀bà ní tí wọn náà Mélòó mélòó ẹni tó ṣe pé ó wọ ọkọ̀ láyé pẹ̀tì òhun ló máa wà nílọ̀ tó dàbí ìyá. Ẹlòmí lè máa mérí náà àwọn obì pé kìí sọ wọn bá ọwà mẹ́rọ. Hmm. Torí jìlì bá bù ní ìsìn táwọn èèyàn lọ, ọkọ̀ tó ní bùkátà sí jìlì bá bù ní. Hmm. Àwọn ọmọbìnrin tí wọ́n máa múra bí eégún. Eégún kan bẹ níbi ọ̀dọ̀ àwọn àfáàlú iye olùkọ́ kan ní àwọn tó ń gbé ń bẹ̀ mọ́ wọn máa ń pè lábẹ́ àtú ọ̀nà ìbẹ̀rẹ̀ àárín tí máa ń bọ̀ ìwà mọ̀ ó ti dìde tọ̀ ọya tètè tágbà tó náà bá ti lábẹ́ àtú bẹ́ẹ̀ ọ̀ àwọn tó bá ti dàgbà tí wọ́n bá rí egun ní wọ́n rí pé yóò mú gbogbo ẹ̀ mọ́ra wọn so ẹlòmíì yóò wọ nìkọ́ọ̀bù green eh, ìjábò blue yóò wọ kéde kan lọ́ta kí ló fa gbogbo pàlàpàlà yìí ó kó sábẹ́ orúgbà káàsì àti òfin dúníà ààrẹ àti ìyàwó kìíyàmá tí ó mẹ́rin tó máa wẹ̀ wù láyé ìhòòhò ló jẹ́sì wà nítorí pé ìyẹn máa di ohun tó pèsè lè bá tù ṣùgbọ́n aṣọ gbajúmọ̀ èyí tàbí ní sọ̀rọ̀ àtàlà sọ pé ẹ bá dẹ̀ wọ sí aṣọ yẹn àlùbáṣà bọ̀ lọ́rù ìbá àtàlùmọ̀kàlá yọmọ̀ ìbá àtàlùmọ̀kàlá sí ọlọ́run máa dákọ̀ yẹ̀yẹ́ bọ̀ lọ́rùn lọ́dún kí ní jẹ́rì bá kò ṣùgbọ́ bàtà àgbẹ̀gẹ̀rẹ̀ ń jò ní àfẹ́ dàǹkárá ìyàwó àpàdà rí dáhùn ah, kìí sàǹkárá ìyàwó gbogbo akọ yóò táwọn tí ò kọ́mọ̀ lọ́dọ̀ wa táwọn èèyàn máa wò pé à ah, lágbájá yà á ah, ìwúra rẹ̀ yìí eh, ìwà lélẹ́yìí ìbáṣoṣúmọ́ nígbà táwọn ti ń rìn kiri rárá àdágbà kan tó sún lè fún iye àwa lọ bí bọlódì kan sáájú lọ́dọ̀ bàbá kan wọ́n pè kéwu la bí bàbá rẹ̀ ti kú báyìí nínú àwọn oní kéèké báyìí. abárí ọ̀kan náà àwọn kéèké ọba lọ wọ òkúta táwọn obìnrin máa ń wọ àti oró ẹ̀yìn ni ó ti hà ẹ̀yìn pé ṣéèké ní lóòótọ́ tó ó fẹ́ bọ́ sálẹ̀ àwọn ọ̀hún à ń padà máa ti lọ sí wá sí ọ̀rọ̀ abẹ́sẹ̀ bẹ̀rẹ̀ tí bá ń kí àfá wa ọba ànáwọ́jú ọ àwọn bá àrùsù bìlà ṣùgbọ́nàlà ẹ̀dì káàkó tó ṣe fún ọkùnrin ẹjọ́ ọkùnrin lẹ́ẹ̀ máa wọ ogun báyìí Lèbá tó because lọ́dọ̀ tí wọ́n lè bàyá àbọ́mọ́ ọkùnrin kó wọ bùbá bùbá àìrọ̀ ah, àwọn igun yẹn náà látúmọ̀ tí wọ́n tún wọ̀ yẹn ṣé ajé àtún yẹn náà ìfọ́n máa ń ní ìró yẹn náà gbà ní ẹ̀hẹ́ pẹ̀lẹ́ sí kẹ́jẹ̀ bẹ́ẹ̀ tó nípa bẹ́ẹ̀ ẹni sọ pé kò bá yìí ní rúbà káàdì àtẹ̀kì tó ní ààrẹ àti ọmọ kẹyàmá ẹni ẹni tó máa wọ sọ láyọ́lẹ̀ tó máa wà ní òòjọ́ tó dà kẹyàmá kíkọ́ aṣọ yẹn gbogbo àwọn ṣòro kò fẹ́ kó pé lára jìbá kò pé ẹni tó wà ní ṣòro tó mẹ́jọ àwọn míì kọ́ ní kẹ́ẹ̀ gbọ́dọ̀ fẹ́lẹ́ tó máa fara hàn gbọ́dọ̀ balẹ̀ gbọ́dọ̀ fẹ́ ògbọ́dọ̀ ní lọ́fíńdà lára olóòrùn àdíjò ní àdíjò ààrẹ olóòrùn àdíjò ògbọ́dọ̀ lágbélébú lára ògbọ́dọ̀ jásọ gbajúmọ̀ ògbọ́dọ̀ jọsọ káàkiri gbogbo ọ̀pọ̀lọpọ̀ jìlìbáàbù táwọn obìnrin wá wọ̀ ní sí ó ti di jìlìbáàbù pé yàtà jìlá jìlìbáàbù jìlìbáàbù ni tó tún ní bùkátà sí jìlìbáàbù ìkọ́ta àwọn ẹni tí wọ́n ti tẹ́ tàwọn Ha tó ń ṣe rúṣẹ́ wọn tó wọ́n ti wọ́n pé ọ̀sọ̀tẹ́lẹ̀ ah! àyẹ̀ ń gbé lọ ah, yáàdì kan wọ́n kátẹ̀ kan sí mẹ́ ìṣirò náà ní ọ ìṣirò náà alifán ẹ̀tíkẹ́tì bẹ́ẹ̀ kátẹ̀ léyàn lè wọ̀ sí ẹ̀bá ti tẹ dáadáa ṣùgbọ́n ó fara hàn dán obìnrin náà máa ka ọ̀kọ́kọ́ bẹ́ẹ̀ ó ìdúlẹ̀ àárẹ̀ yàwọn kẹyà òun lẹ́ni ẹ̀ máa wà ní ọ̀gbìn dàrú kẹyà tó kó láti lọ òun lẹ́ni pé kí fìtínà ti má jẹ sí wa a máa jí lóko àwọn tó ń rí máa ń gbàdúrà láàgbà àwọn obìnrin náà àwọn obìnrin náà lóbi sọ pé wọ́n yóò kéwú sọ̀wọ́ àti bẹ́ẹ̀ tó tọ́ kálẹ̀ jí àwọn ẹni tó wà nínú yàrá ìyàwó bẹ̀rẹ̀. حديث أنس بن وعن أنس بن مالك ما كنا نشاء أن نرى رسول الله صلى الله عليه وسلم من الليل مصليا إلا رأيناه وما كنا حديث إليه هل كنت أقول لك ọ̀rọ̀ síyámù lẹ́yìn ìtàtẹ́yìn ẹ̀kí. mọ́lá sọ fún wa nípa kí ni àwọn àjùlọ́lá tí ń bẹ̀rẹ̀ síyámù lẹ́yìn. àjùlọ́lá láti mo tó láwàá sọ fún wa gbà ogun ẹ̀ la máa ṣe kìyàmù lẹ́ ọwọ́ tó tó ha mo wà sà ọ̀gá yóò mú tọ́ ìyá àkọ́kọ́ àdéhùn ìjọ ojú wa bẹ́ẹ̀ ìpè àfikú ẹ̀ ìtúfẹ̀ fún mọ́yìn ànàtùmọ́nì kọ́ ọ̀dẹ̀ ọlọ́ọ̀bà ó ní àwa òní fẹ́ kára nẹ́bì lóru lẹ́ni tí kírùn ìlà ìná àti káàrí pé kírùn. ọmọ kúnnà na ṣáhù annaráhù minna lẹ́ìlì ná iman ìlà rọ̀ ìná. àdẹ̀bí fẹ́ káàrí lẹ́ni tó máa sùn kí ló kọ́ àjàmá? náà ó lè bọ́ sí sí parí. sọ wá sí ilé yẹn nìyí ó máa ní mọ̀já kọ̀ nínú ilé àti ẹ̀sìn fẹ́ fílà àwọn alálùjọ náà aago kan ọgbọ́dọ̀ kọjá àṣẹjú kan wọ́n máa ń fún aláwọn nẹ́ta ilé ìtẹ̀gbà kan wọn aago kí òun ọgbọ́dọ̀ kọjá àṣẹjú kan tẹ́wọ̀n tó bá jójú mọ́ ìyẹn ó jókòó tàgò device tí yóò fi sọ táìmù ni ṣùgbọ́n òru èèyàn kẹ̀ jígbà mi ó kàn ra nílé ìṣẹ́jú kan pé áá ah! níbi <laughs> ara eléyìí tó rẹ̀ bá tọ́ka sí tọ́ka ìyàdì yóò tún ní Islam hmm. ọ̀sàmọ́ àti ìdẹ̀kùn tó wà ní Islam àti ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ìrọ̀rùn ìbẹ̀mẹ́sì jọlọ́run fi sínẹ́sì yìí mo dárẹ̀ ìfẹ́ àá ah, ẹ̀rì pàrọ̀ tí wọ́n máa ń lọ sí àwọn ìkìyàwó lẹ́lì tí wọ́n yàtọ̀ sí ti súnmẹ́ ọba gbogbo ọba ti di tìrì gẹ́rẹ́gẹ́ ó sì lè jẹ́ tìrì gẹ́rẹ́gẹ́ níbi òní ìgbẹ́ táwọn sàbí láwọn òjì wọn padà jẹ àárọ̀ wọn tó yí agbábọ̀ fún tìrì gẹ́rẹ́gẹ́ tòtò níbẹ̀ gbó láti kìyàmù ńlẹ̀ àsìkò ẹ̀fẹ́ lẹ́yìn ìta tó ti bẹ̀rẹ̀ dábàbò pa fẹ́ rí lẹ́nu dínkì olóró lọ ìkì náà alẹ́ la fẹ́ rí lẹ́nu tó àbà ينزل الماء من السماء الدنيا كل ليلة حين يمضي ثلث الليل الأول wọ́n lè rí tẹwárí hadith àbí ìwẹ̀rọ tàbá ní ilé ìdá ilé ìdá ìyí ìdá ààrẹ kàtí ọ̀rẹ́ àjùlọ àsìkò tó wá dáa jù tí yẹn lè ṣe ìyá ọmọ lẹ́yìn òun nígbà tí ìdá kan ẹ̀dá mẹ́ta òun tọ́ba ti lọ ọjọ́ ìtàlá kọ̀ọ̀kan tọ́ba ti rí kọjá ìgbà yẹn ló dáa jù nítorí àwọn dáadáa kájọ́ ọ̀sẹ̀lẹ̀ lásìkò rẹ̀ àbùfẹ́ ọ̀dọ̀ lọ́fàá wọn dáadáa jọ òṣìṣẹ́ ọlọ́run sọ̀lá àṣọlá sọ pé yẹn ń zèlò lọ́rùn ọlọ́run máa sọ̀kalẹ̀ ìlàsàmà ìpìyà sísámi ayé nígbà wo kó lálẹ́ ìlàsà gbogbo olú ṣìnàyà mọ̀rí olùkùnlẹ̀ ilẹ̀ ọ̀wọ̀n nígbà tí wọ́n ha sílẹ̀ òru àkọ́kọ́ tó bá ti lọ. ọlọ́run máa sọ pé ànàlìmọ́lì èmi ni ọba yóò wí lẹ́ẹ̀mejì pé anẹ́lìmọ́lẹ̀ kú àdébì lọ́ba. Báwa náà ti kéré tó ní ìsìn àti ọlọ́ba mẹ́rin. Adéyẹrí, alọ́ba lọ́wọ́, ajínà òmí ìlú tó dojú wa lọ́wọ́. Bọ́ba wá nú, hmm. tí wọ́n ń lò lásìkò kí ọtọ́ ọkà ìyá gàdì tó kò lásán ikọ̀ lásán anẹ́lì mọ̀lúkò ní gẹ́gẹ́ lọ́ba ẹ̀mí jì lọ́ba dẹ́dàrú. wọ́n tẹ̀ lẹ́dí yẹ̀dì rú ni ọ̀tẹ̀jì lọ́ba. ta ló fẹ́ tí màá dó tọ̀ lọ. wọ́n tẹ̀ lẹ́dí yẹ̀dì alọ́ni ìfọ̀ọ́fíyà. ẹ yẹ alòrì sálẹ̀ tó fẹ́ bí mí léèrè dẹ̀ fi kí ni ولا يزال ذلك ولا يزال ذلك حتى يمضي الفجر tó ọlọ́run wá ní ètò nígbò ó dẹ̀ sì máa sì béèrè yẹn ó sì máa wà ní sẹ́mi ayé yẹn títí sàrùfàjà yóò fi ọ. tọ́wọ́ yẹn pé àsìkò yìí dá àsìkò yìí dá láti tẹ̀sí àwọn lẹ́yìn àsìkò kan dáa jù. tọ́ba ti di pé wọ́n afa kéde sí lọ aláfin òrùsí mẹ́ta fẹ́ ọ̀kan bá ti yọ ọ́nú ẹ̀ ẹ́ fi làyà ti bẹ̀rẹ̀.

òun náà ló ti fa kùnú ojú rẹ̀ alẹ́ tí ẹ̀sẹ̀ àhíkù lè láàjọ ìjà ìròyìn sísọ̀kalẹ̀ tó lẹ́tọ̀ fọ́lọ̀ ẹ̀wọ̀n pé sọ̀kalẹ̀ tí wa mọ́sáàsì tí ẹ̀bá fẹ́ ìyọ́ sọ̀kalẹ̀ tí ọba àti bọ́ta ó ní ìdí sẹ́wọ̀n ìtọ́lọ́wọ̀n òṣìṣẹ́ yọ́ sọ̀kalẹ̀ ní ìsọ̀kalẹ̀ tó ti kíni ó lẹ́tọ̀

tó bá lọ nínú òru lákọ̀ọ́kọ́ gbàyẹn ló da jù láti bẹ̀rẹ̀ ìyàwó lẹ́yìn ó wá já títí lálẹ́ sájà rẹ̀ láti tó kí ni o tí a fi jẹ́ o. bákan náà hadith abdullahi bin amr yìí العاص رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال, قال له أحب الصلاة إلى الله صلاة داود عليه السلام قال يريد صلاة بفاتحة lọ́wọ́ anábì dáúdà rẹ̀ wa ahabbu siyami ila Allah siyamu Dawud àwọn tọ́lọ́wọ́ dẹ̀ nífẹ̀ẹ́ sí jù àwọn anábì dáúdà wa kana yanamu nisfa al-layli wa yaqumu thulutha bóò ní ìrún anábì dáúdà rẹ̀ ẹ má jẹ́ àgbàdo pa sọ pé kìyàmù lẹ́yìn dáàbò sọ̀rọ̀ ẹ̀ ọ̀dà ó rò àlejò sọ̀rọ̀ àtọ̀ sọ̀rọ̀ àmì torí kìí ṣe kìí ṣe ẹ̀kan kìí ṣe ẹ̀mí jà ilé yìí gbà tọ́lọ́n bá tòrò yàwọn anábì ọdún náà wà náà wọn sọ̀rọ̀ sí hmm. i. anábì dàkúdà alẹ́ sọ̀rọ̀ àtọ̀sọ̀rọ̀ a máa sùn fún láti òru. ọ̀yẹ̀kú mùsùlù sẹ́. yóò wá dìde nẹ́fìlà fún ọ̀fà tẹ́lẹ̀ nínú òru. ọ̀yà náà mùsùlù sẹ́. nígbà mí kẹ̀dẹ̀ẹ́rẹ́ ويصوم يوما ويفطر يوما أذكر يدا أذكر يدا أذكر كم داج من يدا كان زمان تا فبعض الذين هو هنا هو كم داج داج في يوم الليل حديثه هنا في الليل أنا أنا رجل أنا شمال بن عبد الشمال بن عوف أن رجلا من أصحاب النبي صلى الله عليه وسلم قال أنا أقول أنا وأصحاب النبي صلى الله عليه وسلم قلت أنا في سفر مع رسول الله صلى الله عليه وسلم بعد ما هو على دور الرجال مصرعي والله أرقبن رسول الله صلى الله عليه وسلم للصلاة حتى أرى قلة قال مع الصائم مع النبي دين ما بيدي مانشي لما قمنا صلاة الغشاء وهي العتب نبقى ذا النبي صلى الله عليه وسلم ìmọ̀tọ́ máa ń kí lálẹ́ ẹ̀ ọ̀ ọba ti kí ni ọfẹ́ ìgbẹ́lẹ́ lẹ̀ lórí. wọ́n ní ojú ayé bó ti wo ojú òfurufú ni. lọ́dà lẹ́bi mi ni ẹ̀dá ilé ìwọ lọ́wọ́ ọ̀dà níbàjẹ́ lásán. ọbẹ̀ yìí pé ẹ̀ máa yà ni wá lọ títí láti one ninety one tó fi débi 194 àdúsọ̀lá àtàlábẹ̀rẹ̀ sí ní kàá. ثم أهرى ثم هاوى رسول الله صلى الله عليه وسلم إلى فراشه. فقال النبي صلى الله عليه وسلم قال له في بيتارة يعني. أصلى منه السواك. أبا يوقعك كتو في به. ثم أفرغ بالقدح في قدح من إداوة عنده ماء أصلى. ولا النبي صلى الله عليه وسلم قال له yàní níbi ìfẹ́ kan ọ́dà sílẹ̀ láti nú ìdáwà yẹn òun ni bí ọjọ́ bí kẹ́sù àbáwọ tí wọ́n máa ń rọ mi sí omi wà nú ẹ̀ ọwọ́ adọ́mi sínú ife èlì ọ̀sánná ọ̀fẹ́ ọ̀nà ńgbà tó ń pápẹ́. ọwọ́ adìrẹ òṣèré náà sílẹ̀ àtúnmọ̀ sọ pé. Ah! ànẹ́bì kírun déédéé wo tó fi sùn lápẹẹrẹ ó sùn ó sì kírun sí àwà ẹni pé nǹkan bẹ ah, ọ̀rọ̀ ni kí yé rárá ẹni tó wá sí pé wákàtí mẹ́jọ lòun máa ń sùn díẹ̀ báwọn elétò lè lásọpọ̀ yẹ kó tiẹ̀ máa lo wákàtí mẹ́jọ láti sùn lọ́kàn kálàáfíà rẹ̀ ó fi ṣe dáadáa ó sunrun four hours ó wá sí nẹ́fìlà four hours ẹni pé nǹkan bẹ ọ̀yà. ọmọdé tó jẹ́

Kọ́dà wọn lẹ́ẹ̀mẹ́ta lọ́jẹ́, ẹjá gbà pé ẹjá gbà pàkà sí mẹ́fà ní òjújọ ọlọ́run ọba lò lóòrùn yẹn. Ẹ̀dìgẹ́ ọ̀sùnrún wọn náwà, nàìjíríà wọn náwà, ọ̀tùnrún wọn náwà, nàìjíríà wọn náwà, ọ̀tùnrún wọn náwà, nàìjíríà wọn náwà, ákàtúnlẹ̀ bàbá kan. Gbogbo eléyìí, ibà ń tọ́ka, àti ń tọ́ka sí àkókò wọlé àti ìyá àwọn ọ̀láyà, àkókò wọlé àti ọ̀dà kéèyàn sùn ọ̀sẹ̀ ìwọ̀lájì òun láàmú inú ilé lẹ́yìn tá a fi mú ọ̀rọ̀ dídájọ́ ẹ̀dá mẹ́ta àkọ́kọ́ lóòrùn bá ti fi kíni o ọba ti lọ àtúnú àkókò tó lọ láyé nítorí ìsọ̀kalẹ̀ Allah tabaraka wa ta'ala. حديث قال سألت عائشة عن عمل رسول الله صلى الله عليه وسلم فقالت كان يحب الدائم. أقول مجاعي تعطي بول ẹ̀sìn òjíṣẹ́ ọlọ́run bóòlù ti máa ń ṣe ó ní bẹ́ẹ̀ ní kárí ẹ̀ ẹ́ gbọ́dọ̀ ṣe àṣẹ ó nífẹ̀ẹ́ sí ìtẹramọ́ àti láṣẹ ìsọ̀rọ̀. kọ́ra kóńtù ayíya hínì kẹ́nà yusalli. ó wá ń bẹ̀rẹ̀ pé ìgbó máa ń tẹ̀wọ̀n náà. فقالت كان إذا سمع الصارخ قام فصلى. قال النبي صلى الله عليه وسلم كم نقدر صلاة الصارخ يعني الدين tó bá fi gbọ́ sí àkùkọ pọ̀ lómi jẹ́ kẹrẹ ara wọn tí a fi sọ àwọn wa kúrò nínú ìbàjẹ́ èébú a kò gbọdọ̀ wú àkùkọ. àlejò sọ̀rọ̀ àtàlà sọ pé láàrín tó kù sí fàtìnàrú yóò kéwú ní sọ́ra ẹ̀mí ìwú àkùkọ tọ́ra àkùkọ tí ń kọ ó fẹ́ jí yí fún òun àdébí sọlá rẹ̀ ọ̀sọ̀lá tó bá ti bọ́dá kù kọ̀ọ̀kan báyìí ọmọ yóò ti dèrè ọ̀sọ̀lá yàrá kì í wọ́n máa sọ dáadáa tó bá jẹ́ àkùkọ tó ti dàgbà tí ìsọmọ kékeré o tọ́wọ̀n fún ọmọ kékeré tó fẹ́ ní ogbe kékeré gàrá yìí lórí wọ́n máa pàṣíṣì ẹ̀wò ìyẹn lè má bọ́ sásìkò yẹn gẹ́gẹ́ bẹ̀sẹ̀ yìí tó ti dàgbà ìwọ́n sọ́gbà tí ọba kan lọ́pọ̀lọpọ̀ gbà gbé sẹ́rì òun làkọ́kọ́ lọ́kọ̀ọ́kọ́ yìnyẹn ṣùgbọ́n òun ò ní máa jẹ́ léraléra hmm. ah, ẹ dákun ẹ kíyèsí o tẹwà rí tẹ́gbò dájú bá ó kò jẹ́ sí lájú lọ yọ àbá ẹ̀ẹ́ wọn ò ní jẹ́ ẹgbọ́n kẹ̀kàn mọ́ bí i bá rí pé yẹ pàtí oorun hmm. ṣùgbọ́n àwọn èyí tí ó jẹ sírì yẹn ẹyọ kọ̀ọ̀kan láàárín látẹ̀rẹ̀ yẹn lè wà ní ìbàyí kó ti máa gbá kùkọ́ tí ó kọ́ níbi àtòrí yẹn tó gbẹ̀rọ silence ẹ̀ yóò rí pọ́nà ẹjì gan yóò tàbí tí yẹn gbàtà kan sọ látàlá máa ń jí nígbà tó bá ti gbọ́ sọ̀rẹ́ ó wí ohun ó sì gbèrò ohun tí máa ń pe bẹ́ẹ̀ tó bá ti gbọ́ ohun àkùkọ kọ́rọ̀ yóò dìde ọ̀sọ̀lá yóò sì kẹrù báyìí sọ̀lá ọ̀sọ̀lá tó máa ń pè ní. sọ báyìí ká tó báyìí torí èmi fi ojú méjì wò ojú kẹlẹ̀ yẹn rí wò ìmọ̀tò kejì lẹ́nu rí wò lọ́dọ̀ ìgbò orí kó ti fẹ́ sọ kí ni ohun tí yọ ràn wá lọ́wọ́ tí ó sì ràn wá lọ́rùn àti ìpalẹ̀mọ́ tá tí kì í yà wọ́n lẹ́yìn ìṣòro wúlò súnmọ́ fún afẹ́fẹ́ ní lọ́sẹ̀ láwọn àdéhùn afẹ́ rà kàdé tù kájú báyìí kí adéhùn àdéhùn rẹ̀ máa ń tún jáde. Thank Ha ó níbi kí èèyàn wà níbi kí èèyàn wà. Torí bẹ́ẹ̀ bá ti léèyàn gbọ́dọ̀ da sí mẹ́ta bẹ́ẹ̀ tó ń jẹ lánàá. Sọ èèyàn sọ fáwọn ẹ̀sùn láàkálá ọ̀tẹ̀lé wá ifá nẹ́bí wọn lórí. Ìfá nẹ́bí làwọn máa ń kọ̀ náà tẹ́sẹ̀ fi ń ẹ̀wọ̀n fáì pín sí mẹ́ta gẹ̀gẹ̀ nìyẹn. Ó níbi kí èèyàn kọ́ kiri ìwáyà yẹn kó lọ́lá àti àtọ̀. ṣùgbọ́n kò pín dandan kó ṣe pé súnà gbọ́dọ̀ máa bọ́ sóòrùn ó lè bọ́ sọ́ọ̀tún kọ́dọ̀ lè tètè sẹ́rẹ́ kọrínṣẹ́ sí ájá fẹ́ ẹ má fẹ́ ọ kí ló dé súnà wà ọ wọn bó ti bẹ́ẹ̀ ni ó sì tẹ̀lé ń dandan fún súnà wà ọ wọn bó ti bẹ́ẹ̀ ni nítorí mo fi lè gbádùn nẹ́fìlà lọ tóró rù rù àsìkò téèyàn fi dẹni ọlọ́run ni kí ẹni fẹ́ ni ìyàwó nìkẹ́ lọ́ọ́ máa dì í gbà ní. Tọ̀rẹ́ ló mi ní yìí lẹ́yìn iṣẹ́ bá ti bẹ̀rẹ̀ súnà báyìí ọ̀dà Ọ̀ká wà máa ọmọ mi ọba dẹ́dà ló di ìkẹrẹ ọ̀. Títí ti tẹ̀ Nítorí báyìí ọ̀rọ̀ lé Because àwọn èèyàn gẹ̀ẹ́tì ẹ̀ nígbà tí ní tó wọlé báyìí ń lọ sí Ọlọ́run ọlọ́run pọ̀

aláyàánú ọlọ́run gbogbo ọ̀pọ̀lọpọ̀ obìnrin lọ bí àkọlọ́pọ̀ ti sọ̀kọ̀ òun náà bẹ́ ọlọ́run àfáwọn ọ̀nà lálàáfíà aláàmọ́ lálàáfíà alẹ́kùn sára sí ọ̀pá Hamdu ẹni sàlàyé ọdún mẹ́yà tó bá ti dé bá ti bí o ẹ bá ti àwọn nẹ́ẹ̀sì lọ bá tẹ́ máa tẹ́tẹ́ bá ti jọlẹ̀ wá fi dé ìgbà tí ọlọ́run tó dé wọ́n sọ̀rọ̀ rẹ̀ wọ́n máa ń bẹ̀rẹ̀ sí ìta tó fẹ́ orí ọ̀dà àwọn ọ̀fẹ́ tó ẹ̀ka tó àdé. bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ sí káló bá ń kọ́ ọ̀gbẹ́ ká ẹ̀ wá ti ní ìjọba bá ti ẹ̀ ti wọ́n àwọn rẹ̀ ilé àti lẹ́bí lórí sí ẹ̀sìn rẹ̀ pé ayé máa ń di àwọn ọmọ àtàrò rẹ̀ pẹ̀lú àti àwọn àtàrò rẹ̀ ṣé ilé ilé láwùwà nínú. Ohun òtún lẹ́fílà. Ohun sùmọ́kò tó lẹ́fílà. Nítorí pé ọlọ́run ló ní àwọn ẹni ọlọ́run. Ìkẹwọ̀ bí àṣàrò hàn yẹ ìlú wo. Ìyá àwọn ẹni ẹ lásìkò sáà ọmọ wa kò ní jẹ lọ mo sọ ibi ó mu irun tẹ́tẹ́ máa ṣe nígbà tó rẹra tó jẹ́ kọ̀ǹdíṣàn lẹ́sìn tó nẹ́fìlà tó bá jẹ́ kọ̀ǹdíṣàn ọlọ́run fi hàn lẹ́sìn nẹ́fìlà mọ́tò bá sí kọ̀ǹdíṣàn ní ẹ̀kẹ́ wò aláya àwọn èèyàn tẹ́tẹ́ tó tọ́ ẹbí wọn láforíjì ni ẹjẹ́ béèrè lọ́wọ́ ọlọ́run nídìí nẹ́fìlà tọ́tọ́ láyé pé máa ń sí tẹ́lẹ̀ mọ́ọ́lẹ̀ ẹni òjò orí ṣe wọ́n kọ́ ọmọ bí Ọ̀táyìn, ọba tún táyìn ní. Kìní. Yóò wá fúyẹ́. Yóò fúyẹ́. Irúgbé mi ṣe fílẹ̀ yìí tó já sí pé lọ́kèjì gbọ́dẹ̀ ń fìlì kaná ní ìkẹta ilẹ̀ ká sí toró ti jọ jí báyìí kí nínú ẹ̀rẹ́ dàbí mònímòní ẹ̀jọ́ ọ̀fẹ́ jùlọ ọ̀fẹ́ jùlọ ọwá tẹ̀ kátàrà gírì ah ọlọ́run ni òjò bí àtẹ́lẹwọ́dù sọ̀rọ̀ ìwà rìn lọ bí ìfẹ́ ìkẹ́kẹ́ ń wọdún lọ títí dì sí ibi ń sọ̀rọ̀ lọ́wọ́ ìmọ̀dẹ̀ ń fìlì ẹ̀díẹ̀díẹ̀ tí ìyẹn bá ti díkìrì yẹn tó bá wá yóò kàfí fòfò lọ́ọ̀hù àfúyẹ́ ó lè já sí pé nìyẹn gíní ni máa wọ lọ́wọ́ bẹ̀tù wúlè má sí ilẹ̀ tọjọ́ tẹ̀lé sí ilẹ̀ pẹ̀lú sára bí àdíkì náà lọ́pọ̀lọpọ̀ bàbá tó máa láì tó máa tẹ̀. Ìdájí sọ pé lákòókò ẹ̀jẹ̀ náà lọ́wọ́ tó máa wọ̀ ẹ̀sọ̀ tó bẹ́ẹ̀ ní o, irúfẹ́ rẹ̀ náà là ń sọ ẹ̀ pé ó fẹ́ ní ẹ̀wọ̀n àlàyé. Àgbà tọ́ba lè fi mẹ́fìlà fún kọ̀bádà yóò á fi orúkọ bẹ̀ fún bẹ́ẹ̀. Lọ́wọ́ a máa yọ̀ǹda àlàfẹ́ lórí rẹ̀. Yọ́ lálà, yọ́ làásẹ̀rẹ̀, yọ́ làásẹ̀rẹ̀ ẹlẹ́rìí mọ́tọ́ bá tó á sì jọ sí fún àá ní ọwọ́ àtúntà sí torí a ti gbọ́ ẹrú pẹ̀lú tẹ́lẹ̀ tí àpá ọ̀tọ̀lẹ̀ ìbìnà àmọ́ ọ̀rọ̀bí aláwọ̀dára ní mọ́ pé àlá wọn àlá tí máa ní ìtumọ̀ náà ni mo rí ọlọ́run pé àtọ́wọ́ lọ fi bàdà fún kọ́gbó orí ọ̀bá dé mú òfin náà fi lọ́wọ́ wọn á sì tòun dá sọ fún ènìyàn náà ni ọmọ wa. Alaikum salaam.

tó lẹ́yìn ìgbà tó bá parí ká máa bá àwọn ọ̀rọ̀ àwọn ọ̀dà kéèyàn ṣe fún ọ yọjà sí pé wọ́n fi agbèrè bẹ̀rẹ̀ wọ́n ti padà parí ẹ̀sẹ̀ lónìí ká because kéèyàn bí ti tọ́ àdùmátẹ̀ kẹ́yìn wò bẹ̀rẹ̀ ọkùnrin rẹ̀ wọ́n máa lọ gbogbo ìgbà ló ń fi já sí pé nínú ṣẹ̀rí ẹni ọba ṣe agbèrè wọ́n tó máa bá ara nìyẹn lọ. ẹ̀dẹ́ lè tó fẹ́ obìnrin lórí yìí ẹ jẹ́ káwọn atẹ́wọ́ méjèèjì ọmọ bá ti wọn lọ. àwùjọ ti kiri o yóò tún sí mi ábẹ̀sẹ̀sẹ̀ àwọn ẹ̀mìrin tó bá kú. Ah, kò sí ìyẹ rárá. àwọn atẹ́wọ́ méjèèjì ẹja lè fi yẹn jú ọ̀rọ̀ wọn. wọ́n máa bá ara wọn lọ. ọgbọ́njá tí wọ́n bẹ̀rẹ̀ tẹ̀ lágbèrè wọ́n ti padà parí wọ́n tó fẹ́ dára sí ẹ̀kọ́ ẹ̀kọ́ máa ń bí omi láyé. Kò sí rẹ̀ ní bẹ́ẹ̀ sáà ní ìṣẹ̀lẹ̀ ẹ̀dà bí. Àkọ́dà ọ̀. Ẹ̀kọ́ mú pàkó láì ní láti. A ó lè mú ọ. A ó lè Torí gbà tásìkò máa ń yí. Ó lè ṣe ìjẹ̀ tó bá ti rí kó yí. Tó bá tẹ̀sí aláàmù yẹn, ẹ̀rí pé àkùbá ń pẹ́ nísìn. Tó bá tẹ̀sí aláàmù yẹn, títírì lápẹẹrẹ táwọn kọta ní máa ń kọ́ jìnà jìnà ẹ bá padà ṣẹ́yìn ẹ̀sùn tí lè tàbí tó tó tún tẹ́sì bóun ló lè tó lè ọta àgbòyàn tẹ́sì nínú nǹkan tó lè rẹ̀ lọ́wọ́ ní àlè ọ àlè kájú kó bẹ́ ní ọjọ́ ìsọ pé àkùkọ ti tó ìwé ní bọ́tà tó kọ́ bá ìyẹn lè lò dára bẹ́ẹ̀ sí kẹ́tẹ́ yóò kíyèsí tó bá jẹ́ ìyàwó ni ẹ má kó bá láàfíà ọkọ ẹ̀ tó bá jẹ́ ọkọ ni ẹ má kó bá àlàáfíà ìyàwó ẹ̀ tọ́wọ́ àti kìnìún abẹ́rẹ́ sí ní máa parí ẹlòmíràn sí ní sùn ẹ̀wọ̀n tí yàn sọ̀rọ̀ níbi tó bá ti la sẹ́ẹ̀tì aláàbò rẹ̀ yẹn yóò jẹ́ wọ̀ nìkan ló ń sùn bẹ̀ ẹnì kan wà pẹ̀lú ẹ̀ má kó nira bá wa tó bá rìn ẹ̀jẹ̀ nínú ìlú náà. Ká nǹkan máa ṣe o, tọ́lá ti ṣe láàárọ̀ ti ṣe náà, ó ní wọ́n jọ ń wà papọ̀ náà, ní àdékè, ó ṣe láàárọ̀ tuntun náà. Àlejò sọ̀rọ̀. Àìdájọ́ ọmọ òṣèjàmbá fún náà òun ó jí akóhun mọ́ gógóró ó jẹ́ kó rí ẹ̀yí wọ́n dẹ̀ máa jí akóso jàmbá fọ́lọ́ gógóró tó bá àmì ẹ̀fẹ́ rí náà. wọ́n ní obìnrin ti lọ́kọ̀ kan rí ẹlòmíì wá fẹ́ẹ̀fẹ́ wọ́n tún ká dáadáa àtọ́kọ rẹ̀ kì í sì wọ́n lọ dà wọ́n rú àbọ̀kọ̀ ẹ̀kú. ìrìnà àgbẹ̀ à nígbà yìí obìnrin tó dáa ẹ wá wà lọ́dọ̀ ọ̀rọ̀ ẹni bí tẹwà ẹ láṣọ bẹ ilẹ̀ ẹni bí tí ó jẹ́ tiẹ̀ ní ìjọba bá lọ wọn bọ́ ti rẹ̀ rẹ̀ lọ́sùn mọ́ wọn túkà dáadáa ó ti pẹ̀lú kó ti rí dà ó ti ọkọ̀ rẹ̀ tí wọ́n ti túkà bí ẹni ọ̀dọ̀ bá kì í sí ìyàwó mẹ́rin ní ọ̀dọ̀ kì í sọ kò mọ́ tó ọ̀sẹ̀ sọ̀dá yìí ó ti wà ní ọ̀sẹ̀ ìdíkà gbogbo ẹ̀ pátá lóṣù torí wọn kẹsì ìyàwó ń tiẹ̀ ẹni pé ìyàwó tá a ní sọlá àsálá tó sì náwó rẹ rẹ abilékọ ni ní zaina bíi tìjáà abilékọ ni wọn náà wọn dẹ pẹrẹ tó jẹ ìyàwó alárin ìyàwó lóṣù tó nọ́mbà àkọ́ǹfẹ́ ìyàwó ni kì í ṣe pé torí pé ẹ̀dùn alọ́kọ rí wàá ti máa wá lọ ṣe ìdí òbí pẹ̀lú ẹ̀ wọ́n á ní kí ló dé ọ̀sọ̀ pé òun lọ́lẹ́sọ̀ fúnra rẹ̀ ìránù nìyẹn ẹ̀tọ́ tí wọ́n ló ní ní lè jọ dún sọ̀rọ̀ tí ó sọ fún wọn fi ọ tó nílẹ̀ lọ bàbá lọ sí mọ fẹ́fẹ́ kìí pé ó lóun ó fi ọ̀yàn ó ti sáré máa fi ìrùsí òkè fún ó ní sọ̀rọ̀ fún rẹ̀ kóhun nífẹ̀ẹ́ wá fẹ́ kóra yín lọ sọ́dọ̀ òbí wọn àti àfihàn nìkan tàbí ẹni tó kù fẹ́ nìyẹn tó wà nípò bàbá wọn àti àfihàn nìkan wọn máa ti sọ ọlọ́fẹ́ lẹ́nu ọ̀fẹ́ nípa àpapọ̀ àti sọ̀dá ìwọ̀n tó láǹfààní òjú pé ó lè sọ̀rọ̀ fún rẹ̀ kó ṣe máa fẹ́ yín bí ìfẹ́ yín tẹ́jọ sọ níwájú ìta tó ti yé àbí sì ti róòmù tó ti rẹ̀ ti róòmù nílá táwọn ọmọ kéèké ń ṣeré káàkiri ìdígẹ́sì tẹ́jọ sọ kìí ṣe pé ó wá pé síbi ká rí ní tóbìnrin òun náà lọ wọ bèbè yọ máa rí ẹ̀ níwájú rẹ̀ àyẹ̀ mo fẹ́ wo gbogbo tó wà lára rẹ̀ níbo ló wà ọba mi ẹ̀jẹ̀ lónìí. tó tọ́ bá ti dán lóhùn tẹ dáadáa ẹ wàá tẹ̀ kóra yín lọ sọ́dọ̀ àwọn alákòóso rẹ̀ wọ́n á sọ èyí fún yín. àǹfààní tó ní tó dáhùn pé yìí jọ kò sí yẹn fún ọmọge ọmọge bàbá ẹ̀ ni wàá lọ́ọ́ bá irú àwọn ọmọ mi lájọ wáyé ní ìdìkọ̀lẹ́ tó sì tó fọ́kọ́ nù wọn tọkùnrin kẹfà náà wọ́n gọ̀ ọba ti bò bisikíìtì ẹ̀rọ lọ́ọ́ ra bisikíìtì nílá fún ìwòsórí kò ní làákàyè ẹ̀dùgẹ́dì lẹ́yìn ló fi níbi èèyàn lọ bá bàbá rẹ̀ tó di èsì bàbá yẹn lè yàn sọ fún pé mo fẹ́ fẹ́ ọmọ yìí yàn á pè pé ọmọ yóò ní làákàyè tó kí lórí sí bọ̀dá tó wáyì tó bá ti sunkún àbóṣì rẹ̀rìn àbọ́dákẹ́ ibẹ̀ wọ́n ti mọ̀ pé tó o ti gbà ọ̀rọ̀gẹ́dìgẹ́dì lẹ́yìn tó ń torí kọjọ ọmọ gidi ọ̀ agbọ̀dọ̀ lọ bá ń kọ̀rọ̀ ẹ̀wọ̀ ìtẹ́kùnláyà ìkọ̀à ẹ̀mí lọ bá ọmọ kéékèèké wọn ọ̀gbọ́n o ọmọ tí ò tí ì parí ìwé mẹ́wàá àbọ́dẹ̀ jáde mẹ́ omi ń jáde 16 years 17 tí ò lọ́pọ̀lọ́ kẹ́kẹ́ ọgbọ́n kò nílà káyẹ rárá òun náà lọ́wọ́ wáké ọ̀rọ̀ ẹ̀rí àìkìlẹ́kà aláwọ̀tà aláàgẹ̀rẹ̀ ìwọ ilé yìí ọmọ kẹ́kẹ́ kò sí ọpọlọ kẹ́kẹ́ fún tó bàbá rẹ̀ lọ́lọ́ bá ẹ̀rin àsìkò ibi yàtọ̀ àsìkò olóyàtọ̀ yìí bàbá yẹn náà wàá sẹ̀sẹ̀ sọ tí wọ́n gbẹ́ni ìlànà kí lórí sí ọba ti dákẹ́ báyìí ó ti gbọ́ ní ìyẹn ọmọge ìyàtọ̀ tí ń bẹ láàrin ọmọge àtàbílẹ̀ fàbílẹ̀ kọ́ńtì ẹ̀ ọkọjá fẹ́ á sẹ̀mà sí kiri yóò dọ̀ lóhùn dáadáa Àfẹ́rẹ́ sí yẹlẹ̀wò. Ààyàní sẹ́rí yẹlẹ̀wò ah, sábàbìkò. Okùn fàtí yẹn fi ibi káàkiri. Ṣùgbọ́n àìlè sáré ti fi díẹ̀ múlẹ̀ ọkùnmọ́n pẹ̀lú ẹ̀ ti fi káàkiri. Bíbi pé yóò fi àwọn ọ̀pọ̀ wọn ní sálámù. Ṣùgbọ́n gbà tí bá yẹlẹ̀wò lọ́wọ́ ọ̀dà kí ẹ̀ máa sálámù. Ṣùgbọ́n yìí kẹ́rin pé tó ọ̀gbẹ́ni tọ́lẹ́ ló fi ṣe rí ìyẹlẹ̀ wo ni ẹ máa wò pé kí ló dé máa yanjú ọ̀rọ̀ báyìí ẹlòmí ń pa irọ́ kò wó kẹ́kẹ́ kò sì rí kẹ́kẹ́ ojú ọ̀dẹ̀ bí wá sí o torí láìláìlọ́lá mọ́ rẹ́ bí ọ̀rọ̀mẹ́yàwó kan yóò ní à bẹ́ẹ̀ ni okùnpá kódà okùnwọ́wà ẹ̀hà lókùnwọ́wà ọmọ gẹ́kẹ́ yóò sọ fún wọn dá sára fún tọ́wọ́ yẹn sọ ó lè ní ìgbẹ́ bẹ́ẹ̀ sọ́jẹ́ dàjà rẹ̀ ebi bó ti máa gbowó lọ́wọ́ èèyàn lásán ní wákàtí àwọn ọlọ́wọ́ fàgbọ́n rárá ẹ̀yìn rárá tí ọ̀dọ́ wa yà lólẹ̀ tí tọ́ máa kẹ́lẹ̀ jẹ́ kí ló dé tó yà mí lẹ́nu pé ẹyin tó ní ìfi rárá bẹ́rẹ́ bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ kó ka bẹ́rẹ́ bọ̀ fún ọ yẹn ó chíǹjẹ ẹyin mọ́ lọ́wọ́ ọ̀tọ̀lẹ́yìn tó mú ọ̀tọ̀lẹ́yìn tó mú ó lè kí abẹ́rẹ́ bọnú ẹ̀ ó lè fa méjì ẹ̀ ó fi rárá tẹ́lá wọ́n bẹ́ẹ̀ ni ọmọ ọmọ rẹ̀ ọmọ ọba ìbòsí bá bẹ́rẹ̀ márùn-ún mẹ́yẹ ọ̀rẹ́ abẹ́rẹ́ tó mú ẹ̀ nìyẹn torí fáyé ẹ̀ gbogbo ẹ̀ ló ti mú jẹ́rẹ̀ jẹ́rẹ̀ àwọn obìnrin wọ́n dẹ̀ máa ń rí mújú àgbọn rárá àgbọn dẹ̀ rí ó dé perfect gàlúrà gbogbo everything ó máa ti kó sínú ẹ̀ ọ̀hún kó àgbọn mọ́lẹ̀ báyìí wọ́n bá gàlúrà bẹ́ẹ̀ jẹ̀rẹ̀ ti jù nìyẹn ìdàlúrà dúdú ẹ̀jẹ̀ rẹ ló jáde sínú àgbọn ẹ̀ ìwọ̀n náà bá máa gbọ̀n káàkiri gbogbo àwọn gbájú ẹ̀fẹ́ pọ̀ rẹpẹtẹ gbogbo bí yẹn ti lè mú kí ló ń tọ́ rẹ̀ ẹjá máa wí tẹ́tọ́ rẹ lómi ọmọ àlọ́ ọdún ẹ̀wò ìmọ̀nà lómi ó ti rí lẹ́ gbogbo orú ti lè jáde lọ́wọ́ èèyàn ó sì gbẹ̀kọ́ bẹ́ẹ̀ ni tó wọ́n máa bù báyìí àwọn ẹ̀jẹ̀ ni máa ń kọ bá ọmọ yahoo ṣe máa ń pọ̀ tẹ́yẹ̀ láti fi parọ́ fáwọn èèyàn ìwọ́dẹ̀ rí tó rú ma bù jáde gbogbo fámí àgbákò ní láàrin tọ́lọ́run tó fún adídáyà ọmọ bù jáde báyìí ní láwọn nǹkan tọ́kẹ̀ jẹ́ nọ́mà fi ra ọwọ́ fi tó ó sì máa bù jáde ìyá ọba ya pé ó ti rí iná ní jáde lára iná tó gbogbo àwọn olè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ipé wọ́n jẹ́ láti wọn wà tó kájú wá sáré gbé tẹ́ àfàbọ̀rọ̀ àmọ́gbọ́ ká tó gbé kúfúrù lé lórí lẹ́yẹ ah! ní yóò ti tóbi jù yóò ti tóbi jù káṣẹ ní ojú ń sèyàn náà tó ohun tó kú jáì tó kúmọ́ ìyẹ́ lẹ́wọ̀n sábàbọ̀ ìkọ̀kọ̀ òun gẹ́gẹ́ òfin ìdíkọ̀kọ̀ tó á máa wọ́n ní táwọn ìpadà rí ó sọ kúfúrù gbé wá ìgbà kìíní báyìí ọgbọ́dọ̀ rí báyìí nígbà báyìí títí fìdí ẹ̀ múlẹ̀ àsàrà àtàrí gbé fún lọ́wọ́ kànífẹ́ ilé alákàfẹ́ ọ̀rọ̀ ìgbà tó sì dẹ̀ka lọ́wọ́ ọlọ́run mọ́ nítorí bá sọ pé yọ ṣẹlẹ̀ lọ́la yọ ṣẹlẹ̀ náà táàmì ọtí kílẹ̀ adé rẹ̀ tó ẹja tó báyìí sáfẹ́ ìlú tó tẹ̀sán